Welcome back to another Ogboge edition of Let's Talk About It on ONIF TV. My people, we still get on top this issue of insecurity which happen for this country. <laughs> If you no forget, some days ago, they interview our president, our number one, Mr. Buhari, well done, sir. Seeing pictures, yeah, this man dey fresh. You know, for this country, not only this man dey always dey fresh. Na only him dey fresh. He no dey know anything dey happen for this country. I tell you. This man president, he don't he, he, he, just dey fresh, he dey sleep, dey wake up, dey travel, dey talk around. they interview him some days ago for one TV like that. And so they ask him about the issue of insecurity, say wetin governor dey do? And so our president talk say some governors came to meet him about the issue of insecurity. And so he fire them back, he send them out say no be your work as the government to protect your people or when your people elect you i dey there na so president buhari tok saying he send those two governors back to their state say make them go back and do their work as the governor as wetin they elect them for say no be only when election come they will dey carry head like flaga flaga flaga flaga around dey dey dey dey no be say na when election come they will dey carry head They will do head like what they call am like anigo west around na so governor wike governor of Rivers State. <laughs> I don sir see him. This man eh, be like say him get president for mind. And I tell you, now him alone dey always fire president back. You know, let's give president back to back. He knows shock everybody. <laughs> Now, on top of that when we say our president make say he send some governor back. Na so governor we can reply, he give president Buhari, he give him back to back. And talk am say president Buhari. Hey, <laughs> no be when they wan borrow money for this country no be that time be your own work abeg no be to only borrow money you dey for you dey for but we can talk say no be when we wan borrow money no be when we wan do anything pertaining to money you go know say you go know say you present him talk say the issue of insecurity say him concern you too as a president na so wike talk say every uh, say all the security staff wey be say dem dey when you say you elect him talk say him as the governor they cannot command them they know they under him say na <laughs> na na na na na na all the president na him dem dey governor wike him fire him talk anybody him talk anybody talk him make make everybody say na me do <laughs> do six months make you hear wetin governor wike talk back to back in case you never watch the video watch out. when his broadcast speech on this uh, uh june 12 uh, speech he made he said "Governor, stay in your state and do your work and stop worrying me. I thank God, Mr. President, no. I'm not one of those governors that come and see Mr. President or visit him for one problem or the other. I will not be. Mr. President should have come out openly and said, my APC governors, stop worrying me. Go back to your state and do your work. You're worrying me a lot. I I, as governor of Rivers State, under PDP, you will never find my leg. I will not go there. So I'm happy. That's why I support him. If he if he if he does this, you will see that all these people who wear red cap are not my own red cap. This my own red cap is uh, different. All these people who go to Mr. go to the villa and what the president when they finish, then they tell them to talk to the press. And then they will tell them, unlike oh, me, I'm not solve security problem. Who and who took the oath of office? Did you take oath of office with anybody? No. You took the oath of office to protect life and what? Property. When you were taking it, they didn't give the oath of office to two, two people. You are the one who took the loan. President said, go home and solve your problem. Go home and solve your security problem. But let me also tell Mr. President too, yes, you have said the security issues is love in the state. How about that, President? Not be so. The Constitution didn't say that. Who is the Commander-in-Chief? Are we the governor the Commander-in-Chief? We are not Commander-in-Chief. Mr. President, you are the Commander-in-Chief of the Armed Forces of Federal Republic of eh, Nigeria. You appoint IG. You appoint Chief of Army Staff. You appoint Chief of Naval Staff. You appoint Director D Which one do we appoint? CP, I don't appoint. Director here, no be me. Commander here, no be me. Which one again you say they are under me? They not under me. You are the one controlling. Okay, allow us now to pick who will be CP for ourselves. Allow us to pick who will be in charge of SSL. Then you will see whether it will be the same thing. Because they cannot act until they take powers from you. We cannot tell them do this, they do. If I call my CP now, It's okay. Let me call IG. Who appointed IG? Not president. IG Sogo, hold on first. Let me clear with Now so we can talk, okay? Hey, see him. Hey, fire. President, he, he not mind. He not mind talk. <laughs> I like the fact people say he talk, say, make the president. Make it select, say, make, make the, all the uh, APC governor. You know, so they, don't actually turn these things to policies. Say eh, some people will say they be PDP governor, some people they be APC governor. I don't care. Make everybody just do their work and make peace. Let peace reign in every place. That's the cocoa thing. All the things they do, they send people back, they send back. Make everybody do their work. Now so, now him that. So Governor Wike, don't give President Buhari back, back to back. So they are waiting, waiting will happen. Maybe very soon, very soon, <laughs> our president will ban River State. You know, say hey, anything The app now, you talk smart now. Now to ban everywhere now. Make I move on to <laughs> another headline. See you my next edition. Thank you.